الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته تجلد إبا تسمى لكي رمضان لجأ ọjọ́ kejìdínlọ́gbọ̀n eléyìí tó túmọ̀ sí wípé tó bá wù Allah nínú àánú rẹ̀ ó lè fi kí Ramadan kó wá sópin lọ́la kí ọ̀túnla ọjọ́ àti ọjọ́ ọdún tó bá sì wù ó lè fi kọ́mọ́ wá sópin lọ́la ọjọ́ kí ọ̀túnla ìní ò tó wá sópin kí ìjọ mẹ́rin. kọjá ọjọ́ ọdún gbogbo eléyìí wọn bẹ nínú tó lu mà wá náà wípé oṣù oṣù ojú ọ̀run nínú kọjá ọjọ mọ́kàndínlọ́gbọ̀n àbí kọjá ọgbọ̀njọ́ ni kò lè ṣeé ṣe oṣù ìkọjá àbí kọjá eléyìí ò ní láéláé. gẹ́gẹ́ bá ti ṣe bẹ̀rẹ̀ Ramadan lánàá pẹ̀lú ike oṣù iná là pé a rí kó tó di pa bẹ̀rẹ̀ tó sì ṣẹlẹ̀ pé tá a bá rọ́ṣùn náà kò tún sí nǹkan tó ṣòro láti di wa lọ́nà májọ́ òní Ramadan ọbẹ̀rẹ̀ ẹnu nínú oṣù ṣùgbọ́n wo allah kí ṣàbàn tó lọ ó parí ní mọ́kàndínlọ́gbọ̀n ramadan tẹ̀lé èyí tó bá tún wọ allah ọ̀nà ni ó padà sẹ lóṣù ramadan yìí náà kò sí lọ́wọ́ èèyàn kò sí lọ́wọ́ ìmọ̀kan nípa báwo ni òṣùpá bó ti ṣe máa ń lé àti bó ti ṣe máa ń wọ̀ olúwa ló máa ń ṣe nǹkan tó bá fẹ́ tọ́ba wù àpépọ́lé ẹjọ́ tó àfojú sí àsìkò kárì tọ́ba sì wù àpépọ́lé lọ́jọ́ tá a rò pọ̀ yẹ kó lé àsìkò kámárì tọ́ba sì wù àpépọ́ má lè rárá gbogbo eléyìí nínú sí olúwa tó lu àwa máa ń ṣe ni. akramakumullah láti Ramadan ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n àbí àti ọgbọ̀njọ́ ìtọ́jú àti lọ́dọ̀ tiwa wọn náà ní kólú akọ́tẹ́wọ́ gbà kọ́ má ṣe dàlù wá nígbàyà nítorí pé ìjọsìn lélẹ́yìí kì í ṣe eré kì í sì ṣe ẹrù kan dàbí rúni tó sú ni lábàá pa fẹ́ jàjàbọ́ lọ́wọ́ rẹ̀ ṣèyí táwọn ń gbọ́ àti tí wọ́n ń kọ́ká lórí ẹ̀rọ ayélujára wọn fáwọn tó nímà nípa àwọn àràwọ̀ oòrùn àti òṣùpá wọ́n ti rí i pé kò lè ṣeé ṣe sẹ́ kápẹ́ oṣù yóò lé lọ́la kò lè ṣeé ṣe impossible ètò túmọ̀ sí pé pálẹ̀mọ́ ọmọ yìí pé ọgbọ̀njọ́ ni rọmọbọ́ ọ̀jẹ̀ ìjẹnu yà lásán ìjètè yà lásán àìníṣẹ́sì tí ó ń pè ní ẹni mà nípa àwọn àràwọ̀ òṣùpá àti òrùn náà nù àbí rọ lásán tí ò mẹ́tùmá àbùkátà gbogbo máa rọ́ tẹ́lẹ̀ máa nípa báwo ṣe mọ ìgbà wo la bẹ̀rẹ̀ àti ìgbà wo la parí ṣèyàmù Ramadan òjíṣẹ́ Allah sallallahu alaihi wasallam ó ti ṣàlàyé léyìí fún wa bẹ́ẹ̀ náà ẹ̀yin oníṣàábì láti bí ìjẹta lẹ ti ń sọ pé ìjọ tọdún ọjẹ nì ẹ dákọ ẹ kó sáàbì ìranu yẹn kó àpò kò sí ní ta fẹ́ fi ṣe ẹ̀yin ti mọ̀ pé ẹ tó bá fi karambani bẹ̀rẹ̀ nǹkan kí ni ó fi parí ẹ̀ karambani náà ni ó fi parí ẹ̀ àwọn ń fẹ́ ẹnu ìfẹ́nu wọn fi wọ ṣòkòtò ìfẹ́nu wọn fi bọ́ọ̀lẹ̀ ẹ̀sìn lélẹ́yìí sọ́mú lẹ́rọ ìyẹtẹ̀ wà á fẹ́rù lẹ́rọ ìyẹtẹ̀ bẹ́ẹ̀ ń gun màálẹ́ ikún bẹ́ẹ̀ àjòlá. anábì sallallahu alaihi wasallam ti parí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rọ́ọ̀kù ẹ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá rọ́ọ̀kù ẹ parí ẹ̀ bọ́ba wa jẹ́ ike kurukuru bò lójú kò jẹ́ kẹ́ẹ̀rí ẹ̀ka ọjọ́ kó pé ọgbọ̀njọ́ abẹ́ Allah gbogbo ìtòlú wa bá ní kọjá ẹnu méjèèjì kọ́sá gbalẹ́sìn lọ́dọ̀ wa kọ́ má dàlù wa nígbà àyà kó sì má ṣe eléyìí láti má fún wa olùwàkóso alọ́màlìjẹ́nà kó forí jẹ́ àwọn òkú wa subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu